wọ́n máa dín sọ̀láàtì onírọ́kà mẹ́rin kù sí méjì méjì méjì tó tún wá kù náà àbí sọ̀láàtì mọ́gìrìb tó jẹ́ mẹ́ta àbáṣubà tó jẹ́ méjì o kí tó máa ń ké ní wà lórí ìrìn àjò yìí wọ́n máa ń kúrú sí kí máa ké ní bá wà nílé ìgbà tí.

dọ́gba pẹ̀lú èjìká rẹ méjèèjì tàbí dọ́gba pẹ̀lú etí rẹ méjèèjì tó wá Allahu Akbar lọ sí rúkú àfẹkọ̀ dákẹ́ torí bẹ́ẹ̀ ni lọ sọ pé àwọn máa ń dákẹ́ láì méjì nínú kó tó di pọ́ ka nǹkan kan eléyìí náà la sì rí nínú sahihi muslim wàbù hurayra radiyallahu anhu ó bi anabi sallallahu alayhi wa sallam pé dídákẹ́ tẹ́ ẹ máa dákẹ́ o lẹ́yìn tẹ́ bá ṣe allahu akbar kó di pẹ́ kíw kí máa wí mbẹ́ anabi wa sọ irú du'a ul istiftah. إليتي ما سنبه اللهم بعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد إلي وفي أكوني بر الصلاة النبي من ذاك dídákẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni dídákẹ́ jẹ́ tí máa tún dákẹ́ lẹ́yìn tó bá ka kí ó tán kó tó di pòròkùrò tẹ́ẹ̀ bá gbàgbé ìgbà tí òun béèrè ike tó bá jẹ́ pé ọ̀ràn yẹn bá ní lórí tiwa náà tá a wà lẹ́yìn imam pé ká ké fatiha níbi tí imam bá ti ka kí ó sókè ǹjẹ́ ibo láti máa ka fatiha tiwa. ani ó wà nù súnà anabi sallallahu alayhi wa sallam pété anabi tọka kéwú tán ka fatia tó ka súra lé àbọ̀ka yọka lé kótó rúkúù ó máa ń ké ó máa ń dákẹ́jẹ́ inú ka fatia wọ́n á ní à dídákẹ́jẹ́ ń ó kúrú kò le gba fatia e o fi yara kun ni torí pé nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu tánàbí sọ fún wa pé la'allakum taqra'una khalfa imamikum sí ìsèkú ẹ̀ máa kéwú lẹ́yìn ìmáàmù yín wọ́n ní hadhan ya Rasulullah bẹ́ẹ̀ ni a máa súré kéwú lẹ́yìn ìmáàmù ànábì ọba wọn wí lórí eléyìí ó wá ní tún kéwú o tẹ́ ẹ bá wà lẹ́yìn ìmáàmù illa bi ummil kitab àfi fatiha nìkan fa innahu la salata liman lam yaqra biha kò sí sọláàtì fẹ́ni tó ṣe sọláàtì tí ọ̀ka fatiha ń bẹ torí ẹ̀ ọwọ́ dídákẹ́ tí màá bá dákẹ́ lẹ́yìn ìgbà tó kí ó tẹ́ kó tó di pọ́ọ̀rù kò yẹn ó yẹ kó lè gba fatiha tiẹ̀ náà torí pé à ń fẹ́ kó súré kà ní. ó wá lọ sí rùkúù ó kọ́kọ́ gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó sọ pé Allahu akbar. Allahu Akbar yẹn látìgbà tó ń ti tẹ̀ lọ sí rúkú ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ní ó dìgbà o bá parí ìgbà náà ló tó dákẹ́ Allahu Akbar torí ẹ̀ ní àwọn sàhábà sọ pé bá ṣe Allahu Akbar ní ìgbà tí ó kúrò ní lọ Allahu Akbar nígbà tó kúrò lọ sí àwa ò ní rùkù ó dìgbà tó bá tó dákẹ́ àwa ò ní forí kalẹ̀ ó dìgbà tó bá tó dákẹ́ torígbà tó dákẹ́ yẹn láàmọ̀ kó ti rùkù tán ìgbà tó tó dákẹ́ láàmọ̀ kó ti forí kalẹ̀ tán òfin ṣẹ̀rí àti sọ pé ìgbà tó ṣe pé kíkọ́ṣe là ń kọ́ṣe imam a gbọ́dọ̀ yapa sí i a gbọ́dọ̀ gbáwájú máa lọ́wọ́ a sì gbọ́dọ̀ jọ ṣe gbogbo iṣẹ́ tí máa ń ṣe lórí sọ̀láàtì dọ́gba nígbà tó bá tó ṣe tiẹ̀ làwọn tó ṣe tiwa. Allahu akbar ìgbà tó yóò jẹ́ pé o ti rùkú tán. ọwọ́ amú ọwọ́ rẹ méjèèjì àtẹ́lẹwọ́ rẹ méjèèjì ó gbé lórí orúnkún rẹ méjèèjì bí ẹni tó gbá méjèèjì mú tí ó fẹ́ bọ́ọ̀mù lọ́wọ́ bó ṣe máa mú orúnkún rẹ lọ́rùn kì í gbọ́wọ́ lórí orúnkún bí ìgbà tó ń ṣeré tó ń tan rẹ jẹ ó mú orúnkún rẹ ó gbá mú bí ìgbà tó gbá nǹkan mú sá mọ́ lọ́wọ́ ó yóò nígbà tó bá wá rẹ mú ọ àwọn ọmọ àká rẹ kì í ṣe pọ́ di àwọn àwọn ọmọ àka rẹ ló fi gbá mú. wa yujafi mirfaqayhi an jambayhi ní ìgbà tó bá rúkú ìgúnpá rẹ méjèèjì ó gbé jìnnà sẹ́gbẹ́ rẹ méjèèjì ó ní fi mú ẹ̀gbẹ́ rẹ méjèèjì ó gbé jìnnà sí ẹ̀gbẹ́ rẹ méjèèjì tó bá kí solatul jamaa là ń ṣe èèyàn ń bẹ lọ́tún èèyàn ń bẹ lọ́sì rẹ ó ṣe ló di wọn bó ti ṣe ní fara ní ẹni tó wà lọ́tún àti ẹni tó wà lósì rẹ̀. wa yabsutu dhahrahu wàá sì jẹ́ kẹ́yìn rẹ̀ kó dọ́gba ó ní dúró godo torí lọ òkè tẹ́yìn rẹ̀ wálẹ̀ ó sì ní dúró lọ́nà torí rẹ̀ lọ́lẹ̀ tí ó fẹ́ kunjúgun rẹ̀ tẹ́yìn rẹ̀ wàá ṣe godo rárá. ó jẹ́ kí ẹ̀yìn rẹ kó dọ́gba lọ́nà tó ṣe pé tó bá gbómi sí ọ lẹ́yìn kò ní fi síwájú kò ní fi sẹ́yìn wa yakunu ra'suhu hiyala hiyala wahri ó jẹ́ kí orí rẹ kó ṣe déédéé pẹ̀lú ẹ̀yìn rẹ nígbà tó bá rùkú yẹn wa yatma'innu fi ruku'i ó sì fara balẹ̀ níbi rùkú ẹ̀. yẹtẹ Allahu akbar ọ gbórí sókè lẹ́ẹ̀kan náà pé kíni ta ni lọ ó farabalẹ̀ nítorí pé fífarabalẹ̀ yẹn gan rukunun min arkani salah orígun kan ní nínú orígun salah kíni lọ láàrin ọmọ pẹ́sìn ni wọ́n ń ṣe ẹ̀sìn ni wọ́n ń ṣe o gbọ́dọ̀ farabalẹ̀ ní dúró kó tún farabalẹ̀ ní rúkú kó tún nàró kó tún farabalẹ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ni lọ sí foríkanlẹ̀. kó forí kanlẹ̀ kó farabalẹ̀ kó gbórí sókè kó jókòó kó farabalẹ̀ kó tún forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì kó tún farabalẹ̀ gbogbo farabalẹ̀ farabalẹ̀ ń orígun ni nínú sọlá akramakumullah ìjọba pè lẹ́sìn dandan ni kó mójútó kó sì máa ṣe bí Allah azza wa jal bó ti ṣe fi pọ́ láṣẹ àwọn àṣà rádaràda àwọn àṣà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn wo wọ́n má wọ́n wo eyín má nítorí kíni nítorí kí wọ́n níbẹ̀ làwọn bàbá àwọn ń ṣe àwọn ọ̀fẹ́ pàtì ẹ̀rí kí wọ́n máa fara balẹ̀ lórí àwọn àṣà ọ̀pọ̀ rẹ̀ ó sì lè takò ṣẹ̀ríyà bí ẹni tó dọ̀bálẹ̀ ó ní dọ̀bálẹ̀ kò dìde lẹ́ẹ̀kan náà orí kí wọ́n na gbalaja ni ìwọ ìwọ gbogbo rẹ ó ṣubú na gbalaja fún yẹn ẹgbẹ́ rẹ̀ ó tún ní dìde lẹ́ẹ̀kan náà àwọn tó máa pẹ́ ó ṣubú dànù yóò dáa fún ọ hmm, bẹ́ẹ̀ làwọn bàbá rẹ máa ṣe ọmọ àrè ni ọ ìdọ̀bálẹ̀ lọ́wọ́ so àwọn mí ẹ̀wẹ̀wẹ̀ gan nígbà tó dọ̀bálẹ̀ ó tún lè gbẹ́sẹ̀ lé ọ lórí ó gbẹ́sẹ̀ sí ọ lẹ́yìn pé wọ́ o subhanallah bẹ́ẹ̀ ni àwọn tí ń kúnlẹ̀ bíi tàwọn fúlàní náà oní òtún pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ wọ́n tún lè pa àwọn ń kí àwọn ń béèrè lé àwọn ń béèrè ọ̀nà oní dìde ó dìgbà tó ẹ dìde ẹ dìde àbẹ́rẹ́ ọwọ́ àforíkalẹ̀ fún Allah ọ̀ ń kájú bí ìgbà tó ṣe kó abẹ́rẹ́ ń gún ọ lórí orúkọ fún Allah ó sẹ́yìn góódó ọ̀ farabalẹ̀ ó ti dìde wọ́n bí ìgbà tó ṣe kó dami gbóná jó lẹ́yìn ó dájú pọ̀ pọ̀lọpọ̀ wọn kẹsìn kún bí àṣà aránù tí wọ́n ń gbé ká ẹlòmíì forí kan Allahu Akbar Allahu Akbar ilé kí ló lè yín lárí ganan rí kí ló lè yín lárí ganan rí ẹ sì wá gan sórí kúnlẹ̀ wọ́n sì ní kúnlẹ̀ ìdọ̀bálẹ̀ kìí ṣe wà àwọn tá ń kúnlẹ̀ tá ń gbà kúnlẹ̀ náà wọ́n tún sọ fún ọ pé kìí ṣe wà contradiction tó o bá sì ṣe wọ́n lọ lẹ́kọ̀ọ́ ẹ sì ní kìí tún ṣe wà torí de eléyìí ẹ̀sìn mójútó kó farabalẹ̀ lórí ẹ̀ má tán rẹ̀ dànù ẹ̀sìn ni wàá ṣe tó fi sóríire. tọ́ ثم يقول في ركوعه ما ثبت عن النبي صلى الله عليه وآله وسلم من أذكار منها نيواتو علوري ركوع أو أذكار بلون يناتي إليه توالا تدو النبي محمد صلى الله عليه وآله وسلم pé ká máa wí أو rúkú wa ọ máa wí èyí tó ṣe pé nínú rẹ̀ làwọn ọ̀rọ̀ tí ń bọ̀ yìí kí láì jẹ́ pa ńlá díẹ̀ subhana rabbi al-azim tó o bá mọ kọlọkọ o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ o jẹ́ kó o ṣàìsùn lórí pọ̀ fẹ́ ma ẹ̀sìn rọ kí ló ń ṣe nígbà tó o bá máa ṣe ẹ̀sìn rọ kí ló ń ṣe nígbà tó o pé òun súfe ni bí tí wọ́n ti ní kó o ṣe tẹ̀síbíyẹ̀ òun súfe láì sẹ́yẹ. subhana rabbi al-azim ògo ni fún Allah olúwa mi tó tóbi nítorí sọ nìyẹn. سبحان ربي العظيم توري كم قاتي الله سعيا كله توني فسبح باسم ربك العظيم ما سيافا ما ولوركولو على تطبي أنا بني اجعلوه في ركوعكم أفقبلون يسنو ركوعي لا فين سبحان ربي العظيم tọ́ ó wí lẹ́ẹ̀mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ àbí kò sọ pé subahana rabbi alaazim wa bihamde ó ti fi wa bihamdihi ó ti fi kún nítorí hadithi Uqba ibnu Amir radiyallahu anhu qaal fakana rasulillahi sallallahu alayhi wa sallam idha rakaca qaal subahana rabbi alaazim wa bihamdihi thalatha. ولا نبي صلى الله عليه وسلم وجاي كوين باتباركو عما سكي سبحان ربي العظيم وبحمده لا متى وإذا سجد تبات فوليكا قال سبحان ربي الأعلى وبحمده يا صحيح سبحان ربي الأعلى وبحمده لا متى إغواوين وسجى إغواوا إليتي أبو داود سبي جادي أولو ما نكوى حديث papajulo jùlọ al-Hafiz ibn Hajar rahimahullah wọ́n ṣàlàyé fún wa nínú tirawa ninu tirawa wọn at-Talkhis al-Habir habir iki hadithi ọ̀fẹ̀sẹ̀ le yani ni pé pẹ̀lú àlékún wa bihamdihi tàbí kó sọ wípé subhanakallahumma rabbana wa bihamdikallahumma ghfirli nínú rúkú سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي اغباوا تو فسرين لي تو غونريكي موا عائشه رضي الله عنها وصفوا اكو لاتي اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا tó ti sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló ti jẹ́ pé tànàbí bá ṣe sọ̀lẹ́ nínú rúkú rẹ̀ àti foríkanlẹ̀ rẹ̀ ó máa ń sọ pé subhanaka Allahumma rabbana wa bihamdika Allahumma torí pé Olúwa sọ pé fasabbih bihamdi rabbika wastaghfir subhanaka Allahumma rabbana. وبحمدك اللهم اغفر لي يؤول القرآن ولا نبي تفسير القرآن yàni kẹ wíwí tá nàbí máa wí gbọ́dọ̀ nínú rúkú àti foríkanlẹ̀ rẹ̀ ó ń ṣe tafsir alukur'an tó lu aṣọ kalẹ̀ fún torí pé tó lu aṣọ fún ni pé ìgbà táwọn èèyàn ti ń wọnú ẹ̀sìn Islam lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú fífi ẹ̀yìn fún lu ẹlẹ́dàá rẹ̀ kó sì máa tọrọ àforíjìn subhanakallahumma rabbana ó ti ṣe tasbih wa bihamdika ó tún ṣe tasbih allahumma ghfirli ó ti tọrọ istighfar so kí wọn náà máa sọ bẹ́ẹ̀ ẹ máa pé ó wà nínú hadith wọn nàbì sallallahu alayhi wa sallam wọn ni allah azza wa jal ó kọ́ fún mi láti máa kí al-Qur'an nínú rukuu àti foríkalẹ̀ kò sì gbà fún mi láti máa ṣàdúrà nínú rúkúù àmọ́ bí eléyìí kọ́ subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ghfirli ẹ̀ríkẹ́ subhanaka allahumma rabbana gbogbo eléyìí wọ́n ń pè ní du'a uthana àdúrà pààyàn allah ní àti ìtọ̀rọ̀ kankan wa bihamdika du'a'u thana àyìn Allahu ni Allahumma ghfirli du'a'u mas'ala àti ń tọrọ báyìí kọtọkọtọrọ nǹkan mi nínú rúkú rẹ tọ́tayọ eléyìí a kì í ṣàdúrà ní rúkú àfẹlẹ́yìí nìkan tọ́wọ́ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam pé máa wí ní rúkú àti foríkanlẹ̀ a máa wí lọ́pọ̀lọpọ̀ nínú rúkú rẹ àti foríkanlẹ̀ أبيكم أنصحك سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس رب الملائكة والروح أبيكم وين كمي من الأذكار الثابتة عن النبي صلى الله عليه وآله وسلم هو أذكار إليه تفسعني لا تدع النبي ومحمد صلى الله عليه وآله وسلم غير أنه لا يقرأ القرآن في ركوعه ولا في سجوده لنهي النبي صلى الله عليه وآله وسلم عن ذلك يتسقى ولك القرآن نركوع أو ولك القرآن نفرك له نترك النبي صلى الله عليه وسلم أقف ولا تسبع ثم يرفع رأسه من الركوع حتى يعتدل قائما لين بريسك لا تركوع títí tó fi dúró dọ́gba kìí ṣe pé láti rúkú ló ti lọ forí kan náà ó bá ṣe bẹ́ẹ̀ sọ láti rẹ ó ti bàjẹ́ láti rúkú sami allahu liman hamida láti ìgbà tó ti wà rúkú ló ti máa sọ pé sami allahu liman hamida kìí ṣe pé ti gbórí sókè kó tó sọ pé sami allahu liman hamida àti rúkú rẹ ló ti máa sọ pé sami Allahu liman hamida tó bá dúró dọ́gba tán lọ́sẹ̀ kan rabbana walakal hamd tó ìgbà tó ń gbórí sókè wọn sọ pé sami Allahu liman hamida tó ké màmú ni ọ abẹ́ni tí ń dá sọ̀láàtì ṣe ẹ̀yin lẹ pé sami Allahu liman hamida màmú kò ní sọ sami allahu liman hamida ẹni tó wà lẹ́yìn imam ìwọ ò ní sọ sami allahu liman hamida kò sẹ́ẹ̀rì kan tó sọ pé kẹ́ni tó wà lẹ́yìn imam ó sọ pé sami allahu liman hamida torí pé anabi sallallahu alayhi wa nínú hadithi anas àtàwọn míì ó ní innama ju'ila al-imam liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n fi imam síwájú ni kẹ́lẹ́ bá máa wà wò kọ́sí rẹ̀ ẹ gbọ́dọ̀ yá pa sí o tí ìmáàmù bá sọ pé sami allahu liman hamida fakulu rabbana walakal hamd ẹ sọ pé rabbana walakal hamd anabi pin ìmáàmù ni wọ́n sọ pé sami allahu liman hamida àwa táwa lẹ́yìn rẹ̀ á sọ pé rabbana walakal hamd ẹni tí ń dá sọ láti ṣe yóò sọ pé sami allahu liman hamida yóò tún sọ pé rabbana walakal hamd bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ tó tún fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé ó fi hàn á pé ìmáàmù náà pa méjèèjì pọ̀ sami'a Allahu liman hamida rabbana walakal hamd máàmù nìkan ni ó fọwọ́ mú atahmid rabbana walakal hamd kò ní í ṣe tasmiya sami'a Allahu liman hamida máàmù ò ní í ṣe. ó sì gbé ẹ̀yìn rẹ̀ dúró náà ló dọ́gba tí àwọn egungun ẹ̀yìn rẹ̀ ó fi dúró dáa. yóò duro pé ó dúró ọ agbórí lọlẹ pé i'm ready for sojod La wàá nàró padà dada ó tún á gbé ọwọ́ rẹ méjèèjì sókè nígbà tó ń nàró yẹn sami Allahu liman hamidah ó gbọ́ ọ̀rẹ́ sókè àti gbọ́ sókè ń bẹ̀rẹ̀ sọ́lá àgbọ́ sókè ń gbà agbọ́ sókè ńgbà tá à ń gbórí sókè láti rúkú ọ̀parí nínú rákà kan tálá kọ̀ọ̀kọ́ nù àní gbọ́ sókè ńgbà tá à ń bá ń lọ sí foríkalẹ̀ àtúní gbọ́ sókè tá a bá dìde lọ sí rákà ẹlẹ́kejì ṣùgbọ́n àgbọ́ sókè tá à ń bá ń lọ rúkú àtúngbọ́ sókè tá à ń ń gbórí sókè láti rúkú ní gbogbo rákà títí tá a fi dé rákà ẹlẹ́kẹta rákà ẹlẹ́kẹta tá a bá ti dìde dúró dọ́gba pín gbaná láti sọ pé Allahu Akbar àtúngbọ́ sókè. Okay ilé ìjẹba lẹ́yìn ẹlẹ́yìn tá a bá gbórí sókè mọ́ gbàgbé pé àlàyé báwo ni sọ láti ṣe rí láǹsì ń bá lọ nísìnyí a ti gbórí sókè láti rúkú ṣáájú kó tó di pé a gbórí sókè láti kó tó di pé a lọ sí rúkú gbogbo alámọ̀ pé ọwọ́ wa méjèèjì a sọ pé a gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ sí àbí ká fọwọ́ ọ̀tún gbá ọwọ́ òsì mú a wá gbé méjèèjì lórí igbá àyà wa báyìí a ti gbórí sókè láti rùkù níbo lọ́wọ́ ọ̀tún wà tí ọwọ́ wa ń ṣe á tún gbé wọn léra wọn lórí igbá àyà bíi ti ṣáájú kó tó di pa rùkù ni àbí báyìí dídà ládàá wọlẹ̀ kí ni ìdájọ́ ọwọ́ nípa abo láàgbèsí lẹ́yìn ìgbà tá a bá ti gbórí sókè láti rúkú lọ́mọ yìí pé súnà as-sunnatu lil musalli ba'da raf'ihi min ar-ruku'i wad'u yadayhi ala sadrihi kama fa'ala qabla ar-ruku'. yóò yọ ike tí ń ṣe súnà fẹ́ni tí ń ṣe sọ̀lẹ́ lẹ́yìn tó bá gbórí sókè láti rúkú òun náà ni kó tún gbé ọwọ́ rẹ̀ léra wọn lókè àyà rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe ṣe kó tó rò nítorí àwọn ẹ̀rí tí ń bọ̀ yìí. ìyẹn ni pé gẹ́gẹ́ bá a ṣe ń gbé ọwọ́ léra wọn lókè àyà wa nígbà tá a ti rò kúrọ̀ bẹ́ẹ̀ náà látún padà ṣe lẹ́yìn tá a bá nàró tán láti rò kí làwọn ẹ̀rí ta ni hadithu sahel. ابن سعد الساعدي رضي الله عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى في الصلاة ó ما wọ́n máa pààyàn láṣẹ أتون لولي gbé سمقا نينو صلاة wọn á máa pààyàn láṣẹ kéèyàn ṣe bẹ́ẹ̀ abu hazim wọn ni la a'lamuhu illa yanmi dhalika ila nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ìmà wípé ń fi wọn máa pààyàn láṣẹ yìí ti sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ta máa pààyàn láṣẹ anabiyu muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé kẹ́ ẹ máa gbé ọwọ́ yín ọ̀tún lórí ọwọ́ yín òsì níbo lẹ̀ rí wà. òun náà ní pé ìwádìí nípa gbogbo ẹ̀rí tó wá àti títọpinpin gbogbo àwọn ìdí ọ̀rọ̀ wọ́n ń tọ́ka sí wípé wípé gbogbo bíi tí ọwọ́ máa wà ní ipò kọ̀ọ̀kan nínú àwọn apò ọlọ́kan ọ̀jọ̀kan téèyàn máa wà nínú sọ̀láàtì lóye. ìbẹ́yìn máa bi tí ọwọ́ yín wà ńgbà tẹ rùkú ẹ sì máa bi tọwọ́ yín wà nígbà tẹ forí kalẹ̀ ẹ máa bi tọwọ́ yín wà nígbà tẹ jókòó ẹ sì máa bi tọwọ́ yín wà nígbà tẹ kọ́kọ́ dúró kẹ tó rùkú gbogbo eléyìí ló yé gbogbo wa àmọ́ pé ńgbà tá a bá rúkú ọwọ́ wa méjèèjì á fi gbá orúnkún wa méjèèjì nígbà tá a forí kanlẹ̀ á tún forí kanlẹ̀ lórí àwọn ọwọ́ wa méjèèjì gẹ́gẹ́ bá ti ṣe fi forí kanlẹ̀ lórí iwájú àti mú wa àti orí àwọn ọmọ àka wa méjèèjì àtorúnkún wa méjèèjì a sì mà wípé ńgbà tá a bá jókòó nínú sọlẹ́à ibi tọ́wọ́ wa máa wà òun náà ní lókè àwọn atan wa méjèèjì má orúnkún wa méjèèjì a sì máa wípé wọ́n ti sọ fún wa wípé ńgbà tá a kọ́kọ́ dúró nínú sọ̀láàtì yẹn kó tó di pa rùkúrù wọ́n sọ pé àgbọ̀wọ̀ tún wa lórí ọwọ́ òsì á kà méjèèjì lókè àyà wa ó kú níbo lọ́wọ́ wà lẹ́yìn tá a bá gbórí sókè láti rùkúrù falam yabqa illa wad'uha hal al qabla wa ba'da ruku' kò sí ntọ́sẹ́kù jùbọ lọ́wọ́ wà ṣáájú kátó ruku' àti lẹ́yìn gbàtà bá ruku' lọ ńlọ́sẹ́kù. wa huwa alladhi yatanawaluhu al-hadith òun náà ní nǹkan tádìsì ń tọ́ka sí tún padà sí di àdìsì yẹn kana an-nasu yu'maruna an yada'a ar-rajulu yadahu al fi as èèyàn jẹ́ pé wọ́n máa pa kó gbé ọwọ́ rẹ̀ ọ̀tún lórí ọwọ́ rẹ̀ òsì lókè nínú sọ́láàtì rẹ̀ Eh, níbo ni wọ́n ti ní kó gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ṣé nígbà tó bá rùkù ni níbo wọ́n ti ní kó gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ṣé nígbà tó bá forí kalẹ̀ ni níbo ni wọ́n ti ní kó gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ṣé nígbà tó bá jókòó ni rárá àmọ́ ibi máa wà gbogbo àwọn àyè yẹn a jẹ́ pé gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ibi tó ṣẹ́kù náà ní ká tó rùkù ní dúró àti lẹ́yìn ìgbà tí a bá nàró lẹ́yìn rùkù. فإذا تقرر anna makana al-yadi qabla ar-ruku'i gánà láyé rẹ̀ lẹ́yìn tá a bá gbéra kúrò ní ruku' tá a nàró padà bí umumi hadha al-hadith torí ká dé sí kárí méjèèjì tí wọ́n bá sọ pé ká tó ruku' nìkan ló tọ́ka sí á sọ pé bí ayyi dalil ẹ̀rí wo ló sọ pé ká ruku' nìkan ló tọ́ka sí li'anna as-sunnata ja'at. بصفة خاصة في وضع اليد في هذه الأحوال nítorí pé sunna ti ṣe àlàyé báwo lọ́wọ́ máa wà láwọn àpò yòókù ìtọ́sẹ́kù ní ká tó rùkù àti lẹ́yìn tá a bá rùkù sàábèsì sọ wípé wọ́n máa pààyàn láṣẹ kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì nínú sọ́lá àyìnbólọ́ ìdúró ká tó rùkù àti ìdúró lẹ́yìn ìgbà tí a bá gbórí sókè láti rùkù. Sheikh Ibn Baz rahimahullah àwọn sọ pé hadith yìí ló fi hàn wá o wípé nǹkan tí ṣẹ̀ríà tọ́ka tófin ṣẹ̀ríà tọ́ka sí fẹ́ni tí ń ṣe sọ́lá wípé ńgbà tó bá dúró nínú sọ́lá tirẹ̀ òun náà ni kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì papọ̀ mọ́ apá òsì kò bá jẹ́ pé ìdúró ká rùkú ni tàbí ìdúró ẹ̀yìn ìgbà tá a rùkú li'annahu lam yathbut 'ani an-nabiyyi sallallahu alayhi wa sallam. fíìmà nàcàlẹ́mu àtàfíríkù bẹ̀yìnàhùnmá torí pé ní nǹkan tá a mà kò sí àdìsí kan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó ṣe ìpínyà láàrin ìdúró kátórùkù àti ìdúró ẹ̀yìngbà tá a bá rùkù kò sí. torí rẹ̀ ẹ̀rí tó tọ́ka sí gbogbo dúró nù sọ́lá bó ṣe sínú yọ sẹ́kù bẹ́ẹ̀ títí tó fi mẹ́rin mi wà tó sọ pé àyàfi tẹ̀yìngbà tá a bá nàró láti rùkù kò sì sí. Si. wa man farraqa fa alayhi dalil ẹni tó bá ya ìdúró tó síwájú rùkú séyìí tó wá lẹ́yìn rùkú ó ní wàhálà bá o kọ́ wẹ́rì wa ìwọ lọ́ wẹ́rì wa ẹlẹ́kejì nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí pé àlàátún ọwọ́ ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lẹ́yìn ìgbà tí a bá nàró láti rùkú ó náà ní hadith wa'il ibn hujur radiyallahu anhu qala. رأيت رسول الله صلى الله عليه وآله وسلم إذا كان قائما في الصلاة قبض بيمينه على شماله مولى النبي محمد صلى الله عليه وسلم pé nígbà tó bá jẹ́ ẹni tó dúró nínú sọ́láàtì rẹ̀ tó dúró tó wà ní dúró nínú a máa ń fọwọ́ ọ̀tún gbá ọwọ́ sì mú ní dúró ntọ́wọ́ àṣáájú ká tó rùkú kí ni wọ́n ń pè ntọ́wọ́ àlẹ́yìn rùkú nǹkan àfi tó bá pé jókòó lẹ́yìn bá ń pè sọ̀hábí lọ sọ fún wa mo rí ànábì sallallahu alaihi wasallam pé nígbà tó bá wà ní dúró nínú sọ̀lẹ́ yìí máa fọwọ́ ọ̀tún rẹ̀ gbá ọwọ́ òsì rẹ̀ mú. qala ibn Baz tún sọ pé wa hadha sarihun sahih eléyìí jẹ́ àdìsí tó ṣe pọ́ jáde gbangba wálíà tó sì tún jẹ́ àdéhìí tó gúnrégé wípé ibi tá a máa gbọ́wọ́ sí tá a bá ti wà ń dúró nínú sọ̀lẹ́ òun náà ní kọ́wọ́ ọ̀tún wà lórí ọwọ́ òsì wọ́n á sì ṣe yàtọ̀ láàrin ìdúró alladhi qabla ar-ruku' eléyìí tí máa ṣíwájú ruku' walladhi ba'da àti ìdúró tí ń bẹ lẹ́yìn ruku' fattadaha bidhalika shumulu hadha hadith شمول هذا الحديث الحالين جميعا eléyìí ló fi hàn wá kíkẹ́ àdìsí kárí ìdúró ká tó rùkú àti dúró lẹ́yìn ìgbà tá a bá rùkú. qultu àwa wa sọ pé بالإضافة إلى ما سبق من الأدلة الدالة على مشروعية هذا الوضع tí a bá wo àwọn ẹ̀rí tó ti síwájú yìí àlékún tún ni. فإنه يوجد في كلام أهل العلم ما يدل عليه أتونري نينو ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ti síwájú ohun tó tọ́ka sí pé bẹ́ẹ̀ ni tá a bá ti nàró láti rùkú á tún gbé ọwọ́ wa lórí ara wọn ni. فعن الإمام أحمد قال إمام أحمد sọ pé إذا رفع رأسه من الركوع tó bá gbórí sókè láti rùkú إن شاء أرسل يديه tó bá wù ọ́ dáwọ́ rẹ̀ méjèèjì sílẹ̀ wa ìnṣá àwọ̀bọ̀à yẹmínà hu alẹ́ ṣìmálẹ̀ tó bá sì wọ̀ gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ìyẹn ni kí lọ́dọ̀ Ahmed atẹ́sùwìyà méjèèjì dọ́gba tó bá wọ̀ dọ́wọ́lẹ̀ tó bá nàró láti rúkú tó bá sì wọ̀ gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ntọ́ dájú òun náà ní pé tó bá jẹ́ pé gbígbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lẹ́yìn ìgbà tá a bá kó orúkọ tó bá lọ jẹ́ bídà ni Ahmadu ọba ti jẹ́ kí ọ wà nípò ẹni tí ó sẹ̀sà ike tó bá wù ọ́ o dọ̀wọ́ lẹ̀ tó bá sì wù ọ́ fọwọ́ ọ̀tún kó gbé lórí ọwọ́ òsì tó bá já dáadáa lẹ̀ ni kò ní wí bẹ́ẹ̀. Az-Zaylai nínú àwọn Hanafiya ó sọ nínú tírà rẹ̀ ó ní tírà kan táǹkù ní Tabyinul Haqa'iq nínú tírà àwọn Hanafiya ba'da an dhakara mashru'iyyata wad'i al-yumna 'ala al qabla ar lẹ́yìn ìgbà tó ti sọ yìí pé òfin ṣẹ̀ríyà òun náà ni pé ńgbà tá a bá dúró nínú sọ̀lẹ́ ṣáájú kó tó di pa rùkù ntọ́tọ́ka sí ni pé ọwọ́ ọwọ́ ọ̀tún á máa gbé e lórí ọwọ́ òsì ká tó rùkù. ó wá sọ yìí pé wala yada'u fil àmọ́ kò ní gbé ọwọ́ rẹ̀ ọ̀tún lórí ọwọ́ òsì nínú al kò ní gbé ọwọ́ rẹ̀ ọ̀tún lórí ọwọ́ òsì fil qawmati wa takbiratil eid àtìgbà tá a máa ń sẹ Allahu akbar fún eid ìyẹn ni kò dáwọ́ rẹ̀ lẹ́nu Allahu akbar Allahu akbar Allahu akbar ńgbà tẹ́ bá tó ṣe tán ló ṣẹ̀ṣẹ̀ gbé ọwọ́ lórí ara wọn ìyẹn lọ́dọ̀ àwọn Hanafiya. wàkìlẹ̀ ọ̀rọ̀ mi ní madhab alhanafi sunnatul qiyami mutlaqa wọ́n ní sunna gbogbo dúró nínú sọláàt onípọwọ ọ̀tún wà lórí ọwọ́ sí ọ̀rọ̀ kejì inú lọ́dọ̀ àwọn hanafiya hatta hatta yadh'afa al-kull gbogbo dúró iná láti fẹ́ kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ sí ọ̀rọ̀ mìíràn wàkìlẹ̀ sunnatu alqira'ati faqat ọ̀rọ̀ kẹta wọ́n ní gbogbo dúró tábà ti kéwú táàkì alukur'an nínú rẹ̀ nìkan láti máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì hatta la yada'a fi hali thana eléyìí tó túmọ̀ sí pé tó bá pé ìdúró yẹn wọn kì í kí alukur'an níbẹ̀ wọ́n kàn máa yin allah ni ajẹ́pọ̀ ò ní gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì sẹ́mi kí tá bá nàró láti rúkú rùn. sáàmà ń kí alukur'an àní kí alukur'an a máa ṣàfọ̀mọ́ fún allah ni sami allahu liman hamida rabbana walakal hamd tó bá wù ọ́ tún ṣàfikún hamdan kathiran tayyiban mubarakan fi mil as-samawati wa mil al-ard wa mil ma shi'ta min shay'in ba'd أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد gbogbo àwọn gbólóhùn yìí gbólóhùn ìfi ẹ̀yìn fún Allah ni tá a máa ń wí lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rùkú àwọn sọ wípé nínú ọ̀rọ̀ kẹta yìí tó bá ti jẹ́ pé ìdúró yìí wọ́n kì í kí alukur'ani níbẹ̀ wọ́n kàn máa yin Allah ni a jẹ́ pé ò gbọ́wọ́ tún lórí ọwọ́ sí gẹ́gẹ́ bí tí máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rùkú. قال الشلبي في حاشيته الشلبي ọ̀kan nínú àwọn olùmọ̀ṣà hanafiya tó ń sọ àsọlé lórí ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ nínú tírà rẹ̀ Tabyinul Haqa'iq ó ní kí ni tó máa qawma wípé ẹ máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì fil qiyami dunal qawma nínú qiyam lẹ́tì máa gbé wọn léra wọn nínú dúró yàtọ̀ sí alqawma kí lẹ̀ ń pè ní alqawmatu kò yé wa bàbá yìí ṣàlàyé ayé alqawmatu minar ruku'i was sujud qawma lọ́dọ̀ àwọn hànàfìyà òun náà ní dúró láti rúkú ìjókòó láti ìforíkanlẹ̀ ni wọ́n ń pè ní qawma ajẹ́kítọ́ ọba jẹ́ pé qiyamu ló ṣe ìdúró kátó rúkú ìgbà náà lọ wọlé ra wọn. tó bá jẹ́ pé qawmatu ló ṣe ro lẹ́yìn rúkú àbí jíjókòó lẹ́yìn fori kale ò ní gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì. wa hadha al-qawl min aqwal fuqaha al-madhhab al-hanafi eléyìí ọ̀rọ̀ yìí ninu àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ hanafiya sọ anna wad'a al-yumna 'ala al-yusra sunnatu al-qiyami mutlaqa. wàhádà yọrùdù qawla man yara tábà wòwò á rí i pé nínú ọ̀rọ̀ tá a wí ọ̀rọ̀ oríṣi mẹ́ta yìí ọ̀rọ̀ kan wà táwọn hànàfíà sọ pé gbogbo dúró iná láti gbé ọwọ́ ọ̀tún lé orí ọwọ́ òsì eléyìí tako ọ̀rọ̀ tẹ́nìkan sọ wípé àwọn olùmọ̀tọ́mọ̀ nípa fiqh tí wọ́n ti lọ kò sẹ́nìkan nínú wọn tó sọ wípé. So a máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì tá a bá nàró láti rùkú mo rò pé yọ àhán ẹni tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò ṣe déédé torí pé nínú ọ̀rọ̀ àwọn Hànàfíyà ni ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ ọ sọ pé gbogbo dúró láti máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì a sì rí Ahmad ibn Hanbal ó ní bá ti nàró láti rùkú àyè gbọ́ láti gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì àbíkọ́ da ọwọ́ rẹ̀ sílẹ̀ torí ẹ ọ̀rọ̀ tó dọ́gba jù lọ́dọ̀ àwọn Hanafiya òun náà ní ibi tá a ti máa gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì òun náà ní gbogbo òdúró tó wà nù sọ́lẹ́ à eléyìí tó ṣe pé wọ́n á máa rántí Allahu nínú dúró yàtọ̀ sí gbogbo òdúró tí wọn kì í ti ṣèrántí Allahu nínú rẹ̀ báwo lẹ́sìn wá sọ pé kò sí ìrántí Allah. lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rùkú gbogbo tí mo kà lẹ́ẹ̀kan ìrántí ta ni. sami allahu liman hamida adarúkọ allah abá adarúkọ rẹ rọbànà wàlákàl hamd tani rọbànà tala ń sọ pé lákàl hamdu hamdan kathiran tayyiban mubarakan fi sọrin lélẹ́yìn àbí dhikr dhikr ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ibnu al-humam al-hanafi. al humam nínú tírà rẹ̀ Fathul Qadir ọlọ́rọ̀ yín yà ń lẹ́nu tẹ́ bá sọ pé wọn ò ní gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì tán bá nàró láti rùkú nítorí kò sí gbólóhùn ìrántí Allah níbẹ̀ tí gbogbo gbólóhùn yìí kọ́ ìrántí ta ni mo rò pé yé wa ìrántí ta ni wọ́n ń ṣe ń bẹ̀ ìrántí Allah náà torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ìwọ ọ̀fẹ́ gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì nígbà tó bá nàró láti rùkú kò nídìí kọ́ máa hó sẹ́nu kọ́ máa dànù sọ pé bidan so ẹni tó pè ní súnà ọrọ rẹ̀ dọ́gba ju ọ̀rọ̀ ẹni tó pè ní bídà lọ nítorí pé ní tó fi lè pé nǹkan bídà ni pé kó yẹ pé ní àfiwé nínú intanse nínú ẹ̀sìn àwọn olùmọ̀ ẹ̀sìn kan ò sì sọrú ẹ̀ pẹ̀lú ẹ̀rí sọ. ó sì láfiwé ó láfijọ torí pé níta ṣe ká tó rùkú ìdúró ni níta ṣe lẹ́yìn rùkú ìdúró náà ni báwo lọ́wọ́ rẹ wà kó tó rùkú ó gbélera wọn kí ló dé tó ní gbélera wọn lẹ́yìn ìgbà tó nàró láti rùkú. tàbá dúró lórí pé àwọn fuqaha wọ́n sọ wípé ìdúró tó wà lẹ́yìn rùkú kìí ṣe kìyàmù ni wọ́n máa pè fuqaha èwo. ẹ̀bí fuqaha hànàfíyà lélẹ́yìn sáwọn wà ní gbogbo fuqaha hàn a sì sọ nínú òfin ṣẹ̀ríyà ike la mushahata fil istilah a lè máa bára wa jà lórí terminology terminology tiyẹn ló bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ lè ẹ lè túláàsì wa ká máa lò bẹ́ẹ̀ ṣe ń lo ti kìyàmù gbogbo ẹ̀ ma qabla ruku' kìyàm wa ma ba'da ruku' kìyàm kò sí nǹkan kan tó yà wọ́n ìdúró náà gbogbo ẹ̀ tòtò bá sọ pé ìdí táwọn òfin ní sọ pé kí wọ́n gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì tá a bá nà ró láti rùkú ó ní pé wọ́n kí alukur'ani bẹ̀ wọ́n sì ṣèrántí Allah ń bẹ̀ tí pé wọ́n kí alukur'ani bẹ̀ àgbà àmọ́ wọ́n ṣèrántí Allah ń bẹ̀ gbàgbé ẹ̀ wá nǹkan míì tó wì. torí ẹ̀ ló ṣe jẹ́ pé sunna fẹ́ni tí ń ṣe sọ̀lẹ́ òun náà ni pé bó ṣe gbé ọwọ́ lórí ara wọn kó tó di pé rùkú iná ló gbélé ra wọn Sheikh Al-Albani rahimahullah nínú tírà wọn sífàtú sọlẹ sífàtú sọlẹ ti nàbí sallallahu alayhi wa alihi wa sallam àwọn pé ká gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lẹ́yìn tá a bá nàró láti rùkúrù wọ́n pè ní bídà wọ́n sì ní nítorí pé àwọn ọ̀rẹ́ rì tó sọ pé ká gbé léra wọn so àwọn olùmọ̀mí àwọn sì sọ pé súnà ni. So, nítorí pé kò sí ẹ̀rí pàtó tó sọ pé tí ẹ bá nàró láti rùkú ẹ gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì kò túmọ̀ sí pé ẹ̀rí pàtó wà tó sọ pé tí ẹ bá ti nàró láti rùkú ẹ gbọ́dọ̀ gbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì kò sí. torí ẹni tó sẹ́kù ọ̀nà ẹ̀lẹ́rí tó tó gbòòrò eléyìí tá a lò fún ti ń bẹ kátó rùkú òun náà là á lò fún ti ń bẹ lẹ́yìn rùkú torí pé a rí i pé nǹkan kan náà ní méjèèjì ìdúró ni tàkọ́kọ́ ìdúró lẹ́ẹ̀kejì torí ẹ̀ kì í ṣe bí torí ẹ̀ lọ́dún kan Sheikh Al-Albani àwọn náà wá sí ar wọ́n wá sọ́dọ̀ Sheikh Ibn Baz wọ́n wá tò ṣe sọ́láàt lẹ́yìn sheikh ibn baz ìgbà tí wọ́n á ṣe sọ́láà gbogbo ìgbà tí wọ́n bá ti gbórí sókè láti rúkú sheikh al-albani náà àwọn náà tún wá fọwọ́ tún wọ́n tún fi mọ́wọ́ sí ní tí wọ́n pè ń bí dáhùn àwọn náà tún ṣe ìgbà tí wọ́n parí sọ́láà ẹnìkan á lọ bá wọn gẹ́gẹ́ bí ẹ̀yin ọmọ ẹ̀sìn náà ní fìtínà pọ̀. <laughs> jazakumullahu khairan mẹ́bí níta pé ń bídà náà lẹ́yìn náà tó á ṣe lónìí yìí. sheikh al-albani rahimahullah wọ́n á sọ pé à wọ́n mọ̀ pé sheikh ibn baz ìgbà tán sọ pé káwọn èèyàn máa ṣe pé súnà ni àmọ́ àwọn mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ fẹ́nu àmọ́ tó hàn sí wọn kò hàn sáwọn àwọn tẹ̀lé wọn ṣe ẹ wo àwọn olùmọ̀ táwọn nímọ̀ báwọn ò ṣe yakaranjágbọ́n fìtínà. ìwọ ó tò lẹ́yìn rẹ ló tún dáhùn lọ pé tá a ti pè ń bí dá ẹni náà tí ó bí mi léèrè lónìí o torí ẹ̀sìn làwọn ń ṣe ẹ mọ̀ pé nínú ìmà tẹ̀ bá ń wádìí ntọ́ hàn sí yín lẹ́yìn òwe ntọ́ hàn sí mi lẹ́yìn tí Allah sọ pé dandan tó wí ni kémi ọ sọ torí èmi náà ní tí mo fi lè gbìyànjú tí n fi sọ tèmi náà ìwọ tó ní tó lè fi gbìyànjú lọ́mọ ọ̀rọ̀ ẹnìkan nu wa. torí ẹ Sheikh Al-Albani pé ah gaskiya àtàwọn táwọn tó lẹ́yìn Sheikh Ibn Baz ní kí wọ́n máa ṣe àwọn mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ nu. àmọ́ àwọn o nítọ́ hàn sáwọn tó nítọ́ hàn sáwọn àwọn filẹ̀ nítorí tí wọ́n hàn sí Sheikh Ibn nígbà táwọn tó lẹ́yìn rẹ̀. ṣùgbọ́n ìnáwó mọ̀ pé al-khilafu aburú nìyapa aburú nìyapa káànù tari ilé káfi kẹ́kọ̀ọ́ káfi kọ́gbọ́n lẹ́yìn ìjọba àwọn. nígbà tí a bá dìde dúró tán bàtà náà rò sami allahu liman hamida tí a bá dìde dúró tán sọ pé rabbana lakal hamd ọ̀kanu àbíká sọ pé rabbana walakal hamd eléyìí lé wa o àbí ká sọ pé allahumma rabbana lakal hamd àbí ká sọ pé allahumma rabbana wa lakal hamd ó di mélòó ó di mẹ́rin eléyìí tó dáa tó dáa tó níládájú ní etí gbólóhùn rẹ̀ pọ̀ jù rabbana lakal hamd rabbana wa lakal hamd allahumma rabbana lakal allahumma rabbana wa lakal ti parí òun ló dájú òun ló níládájú torí káìdà ṣẹ̀ríà kan sọ pé tí gbólóhùn méjì bá wá fún nǹkan ẹyọ kan tó sì jẹ́ pọ́nà tí méjèèjì gbà wá ó gún régé àmọ́ gbólóhùn tó wà nú ọ̀kan ó kún jù kan lọ eléyìí tó kún jù kan lọ ọlọ́lá ju èyí tí tó. mo rò pé yé wa ìyẹn ni pé Allahumma rabbana walakal hamd ó ní ládá ọlọ́lá ju allahumma rabbana lakal hamd ó ju rabbana wa lakal hamd lọ ọlọ́lá ju rabbana lakal hamd lọ. ẹlẹ́yin ìjọba tọ́ba tún á sàlékún wíkẹ́ hamdan kathiran tayyiban mubarakan ọ̀dà ìyẹn ni pé ńgbà tó sọ pé. اللهم ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه طبعا تسالكم ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أده الإمام النووي رحمه الله ننترى روضة الطالبين وننتدى في إمام نبي ولون تو علي اللهم ربنا ولك الحمد إني كوكي سام جماعة علي سام جموني بينو سام جموني كارا صلاتي انتين قجو kí lẹ̀ ń wí bẹ́ẹ̀ sáàdì màláìkà ni bí yóò bá lẹ́fù ọ máa sọ wọn torí kọ́ máa jẹ́ pé ìwọ ló lé wọn tẹ́lẹ̀ náà lómii wá ọ wá ti kanra ti kanra ni kọ́ máa jẹ́ pé tí ẹni ó ti wá ti ràn máa gbá máàmù yẹn so ìmáàmù Nawawi ni kò kíyèsí báyà tó wá sọ pé allahumma rabbana walakal hamdan kathiran tayyiban mubarakan fi tó bá mọ̀ pé àwọn kájú kájú kájú làwọn jàmáà rẹ̀. tó bá sì mọ̀ pé wọn ò ní kájú wọn ò ní pé ó ti pẹ́ jù mil as-samawati wa mil al-ard wa mil ma baynahuma wa mil ma shi'ta min shay'in ba'd. masha allah shabab wọn dààmú ahl ath-thana'i wal-majd ahaqqu ma qala al-'abd. وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد torí pé shabab àwọn <laughs> àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ sí so eléyìí ó ó kíyèsí ó ṣàkíyèsí àwọn jama rẹ torí ká lómi ọkàn máa pòṣe ni lórí sọ láti pé kí ni ń wí láti sọ abẹ lè jẹba àwọn lẹ́yìn lọ́wọ́ wa sọ pé Allahu akbar Allahu akbar. a gbólóhùn yìí á máa ronú pa àtúmọ̀ rẹ o kọ́kàn má jẹ́ pé à ń kàn tanra wa jẹ ìtumọ̀ ní ni Allahu ló tóbi jù gbogbo nǹkan tó ń rò nípa ọ̀rọ̀ ilé ayé ọbọ̀ sí sí àwọn wàhálà tí ẹ pọ̀ wàhálà tí mo ṣe lónìí látàárọ̀ títí lè ṣe àyè ní ti ń rò lórí gbogbo nǹkan lọ gbàgbé gbogbo nǹkan mi. ẹ má àgbàgbé ìtumọ̀ ọ wá lọ sí foríkanlẹ̀ báwo ló ṣe foríkanlẹ̀ ọ máa foríkanlẹ̀ lórí oríkèé méje aljabahatu wal anf iwájú orí rẹ̀ máa mú ẹyọkan wal kaffayn àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó di mẹ́ta war rukbatayn orúnkún rẹ̀ méjèèjì ó di márùn wa atrafi asabi'il àtòrí àwọn ọmọ àka ẹsẹ̀ méjèèjì. Odi meje. méje àwọn nǹkan méjèèje yìí la fi kanlẹ̀ o gbọ́dọ̀ gbé orí fi kanlẹ̀ kó gbé mú òkè o fi mú kanlẹ̀ kó gbórí òkè o sì gbọ́dọ̀ ká orúnkún rẹ sókè àbí kó kásẹ̀ sókè àbí kó káwọ́ sókè lẹ́ ó ń fi kanlẹ̀ kì í sì ṣe pé ó forí kanlẹ̀ ó wá sideways ẹsẹ̀ rẹ báyìí bíi pẹ́pẹ́yẹ kẹ́là. ó fi ẹsẹ̀ rẹ ó fi tẹlẹ̀ báyìí àwọn orí ọmọ kásẹ̀ rẹ ó fi wọn tẹlẹ̀ lọ́nà tí wọ́n máa wo alqibla eléyìí ló túmọ̀ sí pé ó fi wọn kanlẹ̀ orúnkún rẹ ó fi kanlẹ̀ sẹ́mi kó àwọn oríkèé tẹ̀ ń fi kanlẹ̀ wọ́n pàtàkì níjọ́ tó bá kú tí wọ́n bá ń ṣe ètò bí wọ́n ti ṣe bí wọ́n ti ṣe gbé ọ sínú bí wọ́n sì fa aṣọ wí ọ lára ìgbà tó fa aṣọ wí ọ lára wọn ó da lọ́fíńdà sí gbogbo àwọn oríkèé tó ń fi kalẹ̀ wọn dà síwájú ẹ mámú rẹ àtẹ́lẹwọ́ rẹ orúnkún rẹ ẹsẹ̀ rẹ àwọn oríkèé tó ń fi kalẹ̀ tọ́ à ń fẹ́ kó gbé ọwọ́ rẹ méjèèjì sílẹ̀ ṣáájú kó o tó gbórúnkún méjèèjì sílẹ̀ ọwọ́ méjèèjì náà kọ́ lọ ṣáájú kórúnkún tó tẹ̀lé apá rẹ apá rẹ ó gbé jìnnà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó bá forí kalẹ̀ ó yà apá rẹ̀ tó bá pé sọlátul jamaa là ń ṣe wàá yà bó bá ṣe gbà wàá yà bó bá ṣe gbà láì kò fara ní àwọn ọmọ ìyá rẹ̀ lọ́tún àti òsì. ó sì jẹ́ kí àlàfo kó wà láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì ò ní papọ̀ ò ní patan rẹ̀ méjèèjì náà pọ̀ ó jẹ́ àlàfo wà. ó sì ní jẹ́ kí ikùn rẹ kó papọ̀ mọ́tàn rẹ nígbà tó forí kalẹ̀ ó fún kálukú lálàwáǹsì wa yajma'u fi sujudihi hatta yara hatta yura wadha ibtayhi ó sì kórajọ nínú rẹ lọ́nà tá a fi rí abíyá rẹ mímálẹ̀ rẹ yọ hàn ibi tó gbọ́wọ́ rẹ sí yóò ṣe déédéé ibi téjìká rẹ wà nígbà tó forí kalẹ̀ ọwọ́ rẹ wà déédéé ibi tí èjìká rẹ méjèèjì wà. غير باسط ذراعيهم بساط الكلب òní nawọ́ lẹ̀ nínú forí kalẹ̀ gẹ́gẹ́ bá jásí máa wa fi wàá ويكثر فيه الدعاء وما سدوا لقلقا nínú foríkanlẹ̀ rẹ̀ gbogbo foríkanlẹ̀ lè anahu mawdhi'il lè anahu mawdhi'ul ijaba torí pé ààyè kan gbàdúrà rẹ̀ nínú foríkanlẹ̀ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú foríkanlẹ̀ rẹ̀ ó tún máa sọ àwọn adhikar eléyìí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam pé ká máa sọ. So. نينو لاني سبحان ربي الأعلى لمتى أبي جباله أبي قصوكي سبحان ربي الأعلى وبحمده نتوري حديث عقبة ابن عامر إلي تاتيكا سواجو مكنا أتلي ما سوكي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي إلي تاسوكو وأنو حديث عائشة رضي الله عنها ó máa wí lọ́pọ̀lọpọ̀ nínú foríkanlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe nínú rúkú àbí kó máa sọ pé subuhun qudusun rabbul malaikati war ruh àbáwọn agbólómìn tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ló wá gbórí sókè láti foríkanlẹ̀ ó sọ pé allahu akbar wa yajlisu muftarishan rijlahu al-yusra ó wá jókòó tó tẹ́ ẹsẹ̀ rẹ̀ ò sì ní tẹ̀ ọ̀tẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò sì ní tẹ̀ orí rẹ̀ lọ́wọ́ gbé awọ́ ẹ̀dí rẹ̀ méjèèjì ló gbélé nasiban rijlahu al-yumna ó sì nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún báyìí ẹsẹ̀ rẹ̀ òsì ọ̀tẹ̀lẹ̀ ó jókòó lé lórí àmẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún ó nàró rẹ̀ ìjókòó ti ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì nù nígbà tí ó nàró ẹsẹ̀ rẹ̀ àwọn ọmọ káàárẹ̀ ọmọ wo القبلة واضعا يده اليمنى مبسوطة الأصابع على فخذه اليمنى أوريوت ني إن كتو أنا وما كاري أقبلوا تاريوت أو على الرك أو على الركبة اليمنى أبيك أقبلوا لي واليسرى مثل ذلك بوسي سيتوتنا لو سيتوسي أتلي أوريوت لوري تاريوت àbí lórí orúnkún rẹ ọ̀tún àtẹ́lẹwọ́ rẹ òsì lórí orúnkún lórí itan rẹ òsì àbí lórí orúnkún rẹ òsì. o ò ní so àwọn ọmọ ká wọn pọ̀ ọ tẹ pẹrẹsẹ báyìí. wa yatma'innu fi hadhihi al-jalsati wujuban ọ̀ràn yẹn ni kó tún farabalẹ̀ nínú ìjókòó yìí wa yaqulu fi hadhihi al-jalsati allati bayna nínú ìjókòó tí ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì kí ló máa sọ. So. ما جاء عن النبي صلى الله عليه وسلم إن توالا تدع النبي صلى الله عليه وسلم أنه كان يقول فيها إن تواقع نبي من صار نينو فريق لي نينو جوكوي نينو أذكار نينو رني رب اغفر لي وارحمني واجبرني وارفعني واهدني وعافني وارزقني رب اغفر لي وارحمني wàhdínì wàcáfínì wàrzùkùnì orísìmí tunu àbíkọ́ sọ pé rọ́bẹ́gùfẹ́rẹ́lì rọ́bẹ́gùfẹ́rẹ́lì rọ́bẹ́gùfẹ́rẹ́lì tó bá yẹ pé ńlọ mà àmọ́ gbọ́dọ̀ sẹ́nu rẹ ní déédéé síbí kó fètèmétè láì wí nǹkankan nínú ìjókòó tí ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì ó kéré jù rọ́bẹ́gùfẹ́rẹ́lì rọ́bẹ́gùfẹ́rẹ́lì rọ́bẹ́gùfẹ́rẹ́lì àmọ́ àwìn bọ́ọ̀ bá mọ àwọn rẹ́rẹ́ rẹ̀ yìí. ثم يقول الله أكبر لا إله إلا الله الله أكبر ويسجد السجدة الثانية لا إله إلا الله فريقا لني فريقا لكج ويضع فيها ويصنع فيها مثل ما صنع في السجدة الأولى وأسر توسنين فريقا لألاق وقنا نينو تينا لا إله أرانيكوا جلسة الاستراحة anilẹ́yìn rẹ̀ o ti parí raka alákọ̀ọ́kọ́ sọ́ọ̀lọ́ sí dúró ni mm-hmm. thumma yastawi jalisan lẹ́yìn rẹ̀ ló jókòó kàkà kọ́ lọ sí dúró ó jókòó ala rijlihil yusra lórí ẹsẹ̀ rẹ̀ òsì mu'tadilan hatta yarji'a kullu 'azmin ila mawdi'i lẹ́ni tó jókòó dọ́gba títí tí gbogbo eegun tí ó fi padà sáyé rẹ̀ so bó ti ṣe jókòó nù gẹ́gẹ́ bó ti ṣe jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì wa hadha al-julus ìjókòó yìí yusamma jalsat istiraha à ń pè ní ìjókòó sinmi àwọn fuqaha ló pè bẹ́ẹ̀ o kìí ṣe Allah kìí ṣe anabi sallallahu alayhi wa sallam ìgbà tí fuqaha sì pè ní ìjókòó sinmi wọn ò mí nípò ti ṣiṣẹ́ ó ti rẹ̀ ọ́ wípé ó fẹ́ sinmi ó ṣẹ̀ṣẹ̀ ṣe rákà alákọ̀ọ́kọ́ ìsinmi wọn dérò rẹ̀ fẹ́ sí wọ́n pè bẹ́ẹ̀ ni àìsọ pé la mushahata fil istilah à nídìí ká máa bára wa jà lórí gbólóhùn ìmà. tọ́ nítorí pé ó wá nínú hadithi abu qilaba oní malik ibn al-huwayrith radiyallahu anhu ó lọ sọ fún wa annahu ra'a an-nabiyya alayhi wa sallam yusalli pọ́nra nàbì sallallahu alayhi wa sallam pé ń ṣe sọ̀lẹ́ fa idha kana fi witrin min salatihi tánàbí bá wà lórí pọ́ parí rákà alákọ̀ọ́kọ́ àbọ̀ parí rákà ẹlẹ́kẹta lam yanhad kò ní dìde lọ sí rákà ẹlẹ́kẹjì kò ní dìde lọ sí rákà ẹlẹ́kẹrin hatta yastawi qa'ida ṣáájú kó tó jókòó dọ́gba yóò kọ́ jókòó náà walaysa fi hadhihi aljalsati yushra'u qawluhu fiha kò sí gbólóhùn kan tí sẹ́rí àsọ pé ká máa sọ nínú ìjókòó yìí ọkàn jókòó lásán nù ìdínú tí alimami Malik àti imaamu Abu Hanifa táwọn fi sọ pé kò bá sẹ́rí àmì akànṣe jókòó lásán tá à ní sọ kankan kò síṣẹ́ kankan tá à ń ṣe nu tí ò ní gbólóhùn kan tá à sọ sọ ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé anabi sallallahu alaihi wasallam ṣe wọ́n sì lánàbì kò ṣe níbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó ṣe lẹ́yìn ìgbà tó dàgbà ni ìdínú táwọn kan fi pè ní jalsatul istiraha ìjókòó sinmi. alimami nawawi rahimahullah wọ́n ní wa'lam annahu yanbaghi li kulli ahadin an yuwadhiba ala hadhihi aljalsa wọ́n ní ọmọ dájú wọ́n yẹ kí oníkálukú wa kó tẹpẹlẹ mọ́ ìjókòó yìí nínú sọláàtì rẹ̀ li sihhati alahadithi fiha nítorí àwọn àdìsí tó wá nípa àjókòó yìí wọ́n gúnrégé wa adami al-mu'arid as-sahih laha àti nítorí pé kò sí àdéhìí tó takò tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ yìí pé ẹ má jókòó yìí wala taghtarru bi kathratil mutasahilina bi tarkiha má jẹ́ kí púpọ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n ya láṣẹ ètò nípa pípa tí wọ́n máa pàjókòó yìí tì má jẹ́ kó kwẹ́tàn jẹ bọ́ faqad qala فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ẹ lè kàn máa jánu fánu sọ wípé ẹ fẹ́ràn Allah ká wá fi yín lẹ̀ ká pé bẹ́ẹ̀ náà lórí ẹ jẹ́ ká dàmà àmì tá a fi dàmà pé fẹ́ràn Allah òun náà ní kẹ́ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ti tẹ̀lé nàbì á fi máa ṣàpèjúwe pé fẹ́ràn Allah lóòótọ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀lé nàbì Allah ó fẹ́ràn yín. bákan náà anáwáwí tún ní Allah tún sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntá nàbí sallallahu alaihi wasallam bá mú wá fún yẹn gbà gbogbo ntọ́ bá kọ̀ fún yẹn pátì ara ntọ́ mú wá fún wa náà ní jalsatul istiraha walladhi yatarajjahu ladayya min aqwali ahli al-ilmi fi adadi takbiri. من جلس للاستراحة وموضعه والعلم عند الله هو أنه يكبر تكبيرة واحدة يبتدئها عند رفع رأسه من السجود ويقطعها إذا جلس إلي تفسني لدوتمي نقبع الله أكبر ملو لسي تبافسي فوريكا لي هنا فوليكا الله أكبر يوكا لسي sọmọ kí ni sìn ìwọ jókòó kàkà kó dìde allahu akbar láti forí kanlẹ̀ ọ̀wì ọ̀ wá ní sọ allahu akbar mi ma o ọ̀ ní sọ allahu akbar tó bá tún dìde ma o ẹ̀yọ̀ kan yẹn ló wì yẹsọkọsọkọ allahu akbar ó fi jókòó allahu akbar ó fi dìde rárá kèésì ṣe dìde láti forí kanlẹ̀ láì ṣe allahu akbar tọ́ba tó wá dìde lọ́wọ́ ṣe allahu akbar rárá o torí hadithi abi humaydin as-sa'idi radiyallahu anhu nínú as-sunan al-kubra ti alimami al-bayhaqi rahimahullah ó sọ pé anabi wa sallallahu alayhi wa sallam ó máa ń ṣe jalsatul istiraha yìí sì máa allahu akbar tí bá ń gbórí sókè láti forí kalẹ̀. kì í tún ṣe Allahu Akbar mímà tí o fi dìde eléyìí jẹba àwọn. gbogbo eléyìí a summarize ẹni láti inú tíra àwa míì tá a ṣe fún jalsatul istiraha bákan náà a tún sọ pé ìta àṣàlẹ́sà ó náà ní pé máàmú tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn imáàmù yóò máa kọ́sẹ̀ imáàmù ni o ní ìgbà tí ìmáàmù ọba ti ṣe jalsatul istiraha ìwọ náà gbọ́dọ̀ ṣe o tí ìmáàmù bá ṣe ìwọ náà o. kódà kó ṣe ikpe! ìmáàmù rẹ òun lọ gbà á ṣe ìwọ ọ̀ká kụ nǹkan tó wọn ṣe tí màmú bá ti ṣe wàá ṣe tí màmú ọba ṣe ò ṣe tó eléyìí ní nǹkan tá a nítorí àwọn ẹ̀rí eléyìí náà summarize ẹ̀ láti míì tá a ṣe nípa jalsatul istiraha ni nítorí àdìsí tó sọ pé innama wọ́n fi ìmáàmù síwájú kẹ́ lè wà àwòkọ́ṣe rẹ̀ ni ìmáàmù ti dúró ìwọ jókòó sọ́mọ kó ti yapa sí anábì sọ pé fala takhtalifu alayhi ìmáàmù jókòó ìwọ ti dìde dúró sọ́mọ kó ti yapa sí torí ẹ̀ tó bá jẹ́ pé ìmáàmù ọ̀bá ṣe ọ̀gbọ́dọ̀ ṣe. nítòsí fa ìgbà wo láti Allahu Akbar tá a bá ṣe jalsatul istiraha ṣé ń gbà tá à ń gbórí sókè láti forí kan lẹ́nu àbí àti kọ́kọ́ gbórí sókè jókòó láì wí nǹkan kan gbàtà àbá tó dìde láti Allahu Akbar àbá sí Allahu Akbar tá àbá jókòó láti Allahu Akbar tá àbá dìde ṣe eléyìí ńlọ́fà tá a fi kọ́ tíra wọn. torí pé lọ́dún kan ta kó àwọn ọ̀dọ́ sòdì ta lọ ṣèdánilẹ́kọ̀ọ́ nílùú kan ó nílùú yìí so ibi táwa dé sí lọ́jọ́ yẹn tó bá ti wá parí àṣùbà a máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ so ìjọ yẹn wàá lẹ́nìkan nínú àwọn ọ̀dọ́ yìí wá béèrè ike tá a bá ṣe jalsatul istiraha ìgbà wo gan la allahu akbar ìgbà wo la allahu akbar tọ́. So, mo bá ní wọn kálukú yín náà kó gbìyànjú ilẹ̀ náà gbogbo yín so kálukú ẹlẹ́yọ̀ sọ pé bàtà bá ti gbórí sókè láti Allahu Akbar sọ pé àní wí nǹkan kan tá a fi jókòó eléyìí ni tá fi jókòó tá a ti àtún á rí nínú wọn ẹni tó fi tì sọ́dọ̀ kan nínú àwọn olùmọ̀ wọ́n ṣe pé báyìí báyìí báyìí báyìí á àti bá àti bí ara ẹ̀kọ́ náà lélẹ́yìn kò nídìí pé ká dáhùn báyìí nígbà tá a bá padà sí Madina ṣé ẹni tíra Nàìjíríà wọn làwọn ni tá a bá padà sí Madina ó mú tíra olùmọ̀ ti sọ wa oṣù kínní kò rí mú wa oṣù kejì kò rí mú wa oṣù wa ń gorí ara wọn nítorí ajé kí n kọ tíra ń parẹ́ mu tọrọ mọ́ so àwọn ọmọ tí wọ́n gbogbo nǹkan tí bá ti ń dá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́lẹ̀ láàrin àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ níṣẹ́ ló kẹ́ ẹ ní gègé tẹ́ ẹ máa fi ṣe tíra because tẹ́ bá ti ṣe tíra ó ti yanjú wo kọ́lá yóò yanjú ju tẹ́ ń fà ń lọ yóò yanjú ju tẹ́ ń fà ń lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀ kan nínú àwọn olùmọ̀ tó ti síwájú àtàwọn tí ń bẹ láyé nìsí tíra àwọn ọ̀sàdédé pọ̀ àfi nítorí pé wọ́n fi tíra yẹn yanjú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tí ń wá káwójútùú fún bẹ́ẹ̀ náà ní tíra wa tá à ń ṣàlàyé yìí bọ́gìyàtò nàjàtì wọlfàlà torí pé àwọn nǹkan tẹ̀ máa ń béèrè ó pọ̀ nípa sọ̀láàtì tó sì hàn pé sọ̀láàtì tán ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ ní tí ò àwọn èèyàn ń bẹ̀ pọ̀ so báwo la fẹ́ ṣe tá ní jẹ́ pé wọ́n kàn máa béèrè gbogbo èèyàn náà yóò kù ẹ̀hẹ́n àwọn ẹni tó síwájú yẹn kọ̀wé ẹjẹ́ àwọn náà kọ̀wé kí ni ìtumọ̀ ká kẹ́kọ̀ọ́ ká kọ̀wé nìkan kàn máa rojọ́ lásán ẹjọ́ ọ̀rọ̀ tí ò ṣe kọ́lé wọn náà kọ̀wé kò járe so asisan nítorí kọ́kọ́ ká kọ́kọ́ kọ ilẹ̀ lárúbáwá kan ní Nàìjíríà ńlọ́wọ́ sọ́dọ̀ ń lọ́wọ́ atọrọ lọ́dọ̀ wa pé ká kọ tírà kan yanjú àwọn nǹkan wọ̀nyí ó wá àwọn nǹkan tí ó wà wa ó jẹ́ majority tó wá nínú Bugyatul Falah kó tó wá di pé lẹ́yìn ìgbà tí àwọn náà wá ń tún ṣàkíyèsí àwọn ìbéèrè púpọ̀ púpọ̀ táwọn yẹn ń ṣe kó tó wá di pé àwa sọ di tírà ńlá báyìí ó túmọ̀ sí pé ìwọ náà tọ́ lọ́n kẹ́kọ̀ọ́ ọgbẹ́ kálámì rẹ ẹnu rẹ ó mú ó si wata ezekwa fẹ́ tó máa o fi ma kọ tira sọ pàtàkì wọ́n ma fi yanjú ọpọlọpọ nǹkan lẹ́yìn tí wọ́n gan kú ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́nu tírà yìí yọọ yanjú àwọ̀ niye yóò ma wójútùú fún ma meji sebi wa gba. màá gbà kọ́kàn yàtọ̀ sí kákan máa bẹ́ sórí social media gbogbo ìgbà ká máa ká máa pariwo tó bá kọ ìwé tó nítumọ̀ àgbọ̀kọ̀ rọrùn náà lásán kọ́ làwọn èèyàn ń hewú náà ẹlòmíì ṣe pọ́ dàgbà tó fi ń hewú yẹn torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn kọ̀láfà ó sọ pé ah ẹ mọ̀ pé irun funfun ti kún gbogbo orí mi o àmọ́ ń gbọ́ pọlọ mi hàn yín gbogbo jọjúmọ́ ìyẹn ni kọ́rọ̀ tí wọ́n bá yín sọ ẹrù kọ́rọ̀ ọrụ kọ́rọ̀ ọ̀rùn tẹ̀fẹ́ yẹn ọkọ̀ mẹ́kà á ah, wọ́n sọ̀rọ̀ wọ́n náà wàá sọ. torí pé kóun tó rò pé wọ́n sọ ọ́ ká tó wá pèwé so but táwọn bá ti ní lánìí àtàǹsì Allah aláàánú aláàánú torí ẹ fàtà fi a rí i pé ètò tó dáa jù oníkẹ́ tí ìmáàmù bá ń ṣe sọ láti fáwọn ẹ̀kọ́ máa ṣe torí yóò bí yapa yóò bí yapa àsìkò tí wọ́n ṣe Allahu Akbar ń bọ majority ọ̀lọ́ ìdúró wọn lọ tí wọ́n sì jókòó ìyapa tánàbì ní kọ́ ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ torí ẹ̀ apá kan eléyìí làwọn náà sàlẹ̀ sàì pé rárá tó bá ti jẹ́ pé sọ̀látùl jamaa là ń ṣe tó dáa jù ní kí màmú ọmọ ṣe torí ìyàpọ̀ ṣẹlẹ̀ bákan náà a lè sọ pé àti train àwọn jamaa wa jamaa yín bá wò mọ́ṣáláṣí ò ní jamaa kan pàtó yes àwọn kan wà tó pé wọ́n jẹ́ regular regular people tí wọ́n wá sí mọ́ṣáláṣí ẹ̀ mọ́jà pé ń kọ́sítọ́mà àtajà tí wọ́n ń wá sí mọ́ṣáláṣí gbogbo gbà but ẹ rí i pé gbogbo sọ láti kọ̀ọ̀kan tẹ́ bá ṣe ẹni tí èè wá bíi tẹ́lẹ̀ yọ wà ìrìn rẹ̀ jẹ́ má bì ọwọ́ ẹnìkan wá sádùúgbò ọgbọ́ pẹ̀ ń pè sọ́láàt ah bó mọ́ṣáláṣí wà so yọ wà ṣé a tún ṣẹ̀ṣẹ̀ ka òfin fáwọn náà ká tó ṣe sọ́láàt wọ́n ti ẹ̀ka wa mórí rẹ̀ ni àsìkò àti kòfin ò sí má torí àwọn sọ pé ń tọ́ da wọn ni pé tí imam tí n bá ń ṣe sọlẹ kó má ṣe jalsatu al-istiraha torí kí ìyapa tó dájú ọmọ bá ṣẹlẹ̀ eléyìí ń jábọ tó so jẹ ẹjá. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك kótó di pé afa ìbéèrè kan àbí méjì sílẹ̀ ẹ mẹ́jọ àgbàgbé àwọn ọmọ ẹ̀yà wa àwọn ọmọ Palestine tó ṣe pé ọmọ ìyá wa gidi ni wọ́n nínú Islam wọ́n ń pa wọ́n pàkópa wọ́n ń wọlé wọn mọ́ wọn lórí ọ̀pọ̀ ọmọ ti dà láì ní bàbá báyìí ọ̀pọ̀ obìnrin ti dà láì lọ́kọ ọ̀pọ̀ ọkọ ti dà láì níyàwó nítorí pé àwọn ní agbára wọn à jẹ́ kí agbára tẹ àwọn ọmọ Palestine yìí lọ́wọ́ àbí kí n la fẹ́ fi máa ṣakabùlà sí i níwájú táǹkà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn náà pẹ̀lú nǹkan àjà kéékèèké tí wọ́n ní wọ́n ń gbìyànjú láti dáàbò bora wọn dáàbò bo dúkìá wọn sòtó bá mọ lórí pé ntágbára tiẹ̀ kálà dùà mọ̀sá àwọn àdùà kó lu akọ́dàkùn kó bá ràn wọ́n lọ́wọ́ kó lu ẹlẹ́dàá kó bá gbé pọ́njú yìí kúrò fún wa kó lu ẹlẹ́dàá kó bá ṣàforíjì fáwọn tí wọ́n pa á olú ẹlẹ́dàá wa kó bá wa fún àwọn ìtàn ṣe léṣe lálàáfíà dúkìá àwọn tí wọ́n ń bàjẹ́ kó ló wa kó fi ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún tó pọ̀ tí ó lálùbáríkà kó fi rọ́pò fún wa olú ẹlẹ́dàá wa kó fi wá lọ́kàn balẹ̀ láwọn ìlú wa olú ẹlẹ́dàá wa kó gbà wá lọ́wọ́ àwọn alábòsí olú ẹlẹ́dàá wa kó bá wa gba Palestine padà fún àwọn mùsùlùmí tí wọ́n nílùú wọn àwọn ọmọ Palestine olú ẹlẹ́dàá kó bá wa gba al Al-Aqsa kó bá wa gbà padà fún àwọn mùsùlùmí ẹ̀ mọ̀ yìí pé mọ́ṣáláṣí yẹn ń bẹnu mọ́ṣáláṣí mẹ́ta tánàbí sallallahu alayhi wa sallam tó ní tí yẹn. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n lọ sí sọ́lá tó lójúmọ́ onírìn àjò sí làwa tí a lè pa sọ̀láàtì làásìrì papọ̀ mọ́ káfí máa tẹ̀síwájú rárá o sọ̀láàtì lùjúmọ̀ àtẹ̀sí kò burú ẹ̀ bùkátà láti tún ṣe sọ̀láàtì lọ́hùrù mọ́ àmẹ́yìn lẹ́kọ́ dínà kẹ́ láǹfààní àti ṣe sọ̀láàtì làásìrì ní ìsìn ẹ ṣe sùúrù títí tásìkò sọ̀láàtì làásìrì yóò fi tó gbà náà lẹ́tọ̀ọ́ lè ṣe sọ̀láàtì làásìrì a kì í pa sọ̀láàtì lùjúmọ̀ àpapọ̀ mọ́ sọ̀láàtì làásìrì báyà nítorí ìrìn àjò àbí nítorí nǹkan mi kọ́dà àgbọ̀dọ̀ pápọ̀ nítorí òjò lẹ́yìn ìjábọ̀ sójà aleykum salaam. bí báwo ẹ gbọ́dọ̀ ká nírùkù yìí ẹ gbọ́dọ̀ ká torí kó àdúrà lẹ́ ń ṣe o àmẹ́lẹ́sàdúrà ń forí kalẹ̀ tó bá yẹ kó àyà Al-Qur'ani lẹ́ ń kà

ọ̀tọ̀ tẹnu yẹn bá rùn látàrí kọ̀fọ́nu ó yàtọ̀ sẹ́nu rẹ̀ ń rùn látàrí kọ́ jẹ̀jẹ̀kújẹ bí àlùbọ́sà àti àlùbọ́sà ayò mu sìgá láti ti àwọn so eléyìn ọ̀tọ̀ so ẹnu rùn látàrí tí wẹ́ẹ́ sì so ń jẹkújẹ so ń kó káwọn tó òórùn ẹnu rẹ o mm-hmm. ntọ́ da ni pé kó o yọnu kó o pákó kó tó wá mọ́ṣáláṣí àhàntúrẹ́ là nàbì sallallahu alaihi ala ala ummati la amartuhum bis-siwaki inda kulli salat tí ìbá pé kí n má bàa la wàhálà ló mí lọ́rùn gbogbo sọ láti alọ́ ní sàdó àròkò ọ̀pẹ́ kó tó dé ni gbogbo òforíkanlẹ̀ lẹ́tí lè sàdó à tó o ti lè ya ọ̀kan sọ́tọ̀ pé ló ti máa sàdó ó di bídà àǹtí sọ ti pẹ́ tó ń béèrè béèrè pé ìmáàmù àwọn ní rákà ti parí ìforíkanlẹ̀ ti parí ní máa fàdúrà sí yọ wà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bídà nítorí pé anabi sallallahu alaihi wasallam ní gbogbo òforíkalẹ̀ làyàdúà ṣe wọ́n gbọ́dọ̀ ní balance má jẹ́ ó jẹ́ pé bìkan ló fàdúà sí yàtọ̀ sí yòókù náà. aleykum salaam. rárá a sọ pé ẹ ṣe báyìí ó fi lé orí tòsí yóò wà lórí òdì àtẹ́lẹwọ́ rẹ̀ má ọrùn ọwọ́ má ibi tápá ti bẹ̀rẹ̀ báyìí àbí kọ́ gbámú kọ́ gbámú níbi ọrùn ọwọ́ báyìí náà aleykum salam a sì sọ pé òní ṣe báyìí atọ́ládé níkẹ́ òní ṣe báyìí báyìí táwọn kan ṣe báyìí a sì sọ pé òtún ní ṣe báyìí bíi táwọn hanafiya wọ́n máa ń gbọ́wọ́ sísàlẹ̀ dodo sọ bẹ́ẹ̀ náà ni àwọn tó ń tẹ̀lé bí àwọn tẹ̀blígì yẹn torí pé àwọn ọ̀gá wọn àwọn ọmọ pakistani indi madhabu kí ni wọ́n ń tẹ̀lé hanafi ẹ rí i pé ẹ bá di wọn tí wọ́n fi ń tọ̀ làwọn máa gbọ́wọ́ sí so àdìsí tó mú wọn kò fẹsẹ̀ rìn lẹ̀ naam aleykum salaam. o nídìí láti papọ̀ wọ́n ní má papọ̀ ọjọ́ bó ṣe jẹ́. Tí a burú wà lóko kí a kó kí àwọn ayà rẹ̀ sí òkè onílẹ̀yìn sọ̀látul ìṣá lárúbáwá àwọn ṣe déédéé ni ọbaraka méjì báàdà sọ̀látul ìṣá yọ bẹ́tà kọ́ sọ́yìn ọba nítorí pé ọbaraka méjì lẹ́yìn sọ̀látul ìṣá ṣé nínú sọ̀látul ìṣá àbí lẹ́yìn sọ̀látul ìṣá ẹ ṣe sùúrù ọba araka méjì nù sọláàtì lẹ́ṣà àbí lẹ́yìn sọláàtì lẹ́ṣà ètò ọ̀kọ̀ọ̀kọ̀ tún gbọ́dọ̀ ń ṣe ṣé nínú sọláàtì lẹ́ṣà ló ti báraka méjì àbí lẹ́yìn sọláàtì lẹ́ṣà òun agídí ń dọ̀ọ́lá mú lórí òdo òdo lásán so n tó sọ ni pé ọba araka nínú ṣé yorùbá àwọn òye. àwọn lọ báraka méjì lẹ́yìn sọ̀látù lè ṣá àwọn ti parí sọ̀látù ọ̀dọ̀ ta ló ti wá bà. so eléyìí máa ń ṣẹlẹ̀ ńgbà tẹ́ bá fẹ́ pẹ́ gbọ́ lárúbá tátàtà so ẹ rí i pé kò mú àǹfààní kan jáde bíi bó ṣe fi hàn pé èèyàn mọ̀ nǹkan kan ẹ sọ pé adraka rak'atayn min sọ̀látù lè ṣá ọbaraka méjì nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òfin ṣẹ̀rí àti sọ fáwọn àlẹ́ ìtọ́ dọ́gba jù wípé n tí wọ́n kọ́kọ́ bá làkọ́kọ́ sọ láti tẹ̀ méjì tó bá ń rákàkè ló ti ẹnu ẹ̀kínní àti ajẹ́pẹ́ tó dìde lẹ́yìn sálámà imam èwo ló fẹ́ mú wa àti kí ló ti wá kíw jẹ́jẹ́ kíni kíni tó sì kà fatiha nìkan eléyìí ló dọ́gba jù tó o bá ní ìwọ fẹ́ ka kí ó sókè o sì tún fẹ́ fi súrà lé eléyìí lọ́rọ̀ ìmáàmù Malik Malik rahimahullah ó ń sọ pé ó jẹ́ baniyan fil af'al qadiyan fil aqwal lórí ọ̀rọ̀ ti Malik rákà méjì tó kù ó ṣe gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe torí pé lọ́dọ̀ tiẹ̀ èkíní àtẹ̀kejì tiẹ̀ náà lọ fẹ́ sàn ajẹ́kọ̀ọ́ ka fati àti súra sókè fati àti súra sókè ní raka kejì ìdí nu tẹ́ fi jẹ́ pé ẹ máa rí ní solatul magrib tẹ́nìkan bá bá ìmáàmù lórí raka kejì tó bá ti dìde tó fẹ́ mú raka kan wá majority ẹ̀rì tán ka kí ó sókè. So torí pé ntí Malik sọ àwọn tí wọ́n bá ń gbọ́ àgbọ́yé níta ń ṣàlàyé yẹn wípé rárá èyí tó kọ́kọ́ bá ní rákà àkọ́kọ́ tiẹ̀ ẹ̀rí yọkà fatia nìkan jẹ́jẹ́ kó tó di pé gbogbo ẹ̀ náà tún wá di ntí gbogbo èèyàn náà padà gbọ́yé inshàlá ọ̀rọ̀ Imam Malik lágbára gan níbẹ̀ yẹn ṣùgbọ́n èyí tá a mú yẹn lágbára jùlọ nítorí pé àdìsí méjì lọ wà. ما أدركتم fasallu وما فاتكم fatakum ما أدركتم adraktum وما فاتكم ma fatakum fa'atimu àdìsí kan sọ pé ntọ́ bọ́ ọmọ yín lọ ẹ san gbèsè rẹ̀ àdìsí kan sọ pé ntẹ́ ẹ̀ bá ẹ pé ẹ pé ó túmọ̀ sí pa kọ̀kọ́ ntọ́ fúlọ̀ kọ́kọ́ bálà kọ́kọ́ sọ láti rẹ̀ ẹ gbèsè ó túmọ̀ sí pé ta kọ́kọ́ lọ bọ́ ọmọ lọ́wọ́ àti tẹ̀kejì ẹ̀kẹta àtẹ̀kẹrin lọ́ba mo rò pé yé wa malik wá gbìyànjú láti so gbogbo ẹ̀ pọ̀ ló fi jẹ́ pọ̀rọ̀ rẹ̀ ó lágbára ju ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ fuqaha ọlọ́mbì ó lo hadith méjèèjì ó lọ jẹ́ baniyan fil aqwal baniyan fil af'al baniyan fil af'al ó ṣiṣẹ́ sọ̀láàtì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ṣe àmọ́ san gbólóhùn rẹ̀ padà ní gbèsè ó fi hadith méjèèjì ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tàwọn aṣàfihìyà táwọn sọ wípé rárá tá a bá wò ó wò á rí i pé a máa ń bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú Allahu Akbar Allahu Akbar tá à ń pè ní takbiratul ihram yìí ẹnu gbogbo èèyàn kò lórí pé a kì í ṣe àfihànraka alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé wa ma fatakum fa atimmu ńlọ́lágbàjù nítorí wọn kọ́ bá ní rákà àkọ́kọ́ tèmi ntọ́ tẹ̀lé lẹ́lẹ́kejì ajẹ́ pé ntọ́ bọ́ mọ́ mi lọ ẹ̀kẹta àti ẹ̀kẹrin ni tí wọ́n bá sọ pé bóun ó ṣe jẹ́ ẹ̀kẹta àtẹ̀kẹrin ìgbà tó ṣe pé fatia nìkan la ké ní tí mo bá pẹ̀lú imam àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí tó sì bọ́ mọ́ mi lọ fatia àti súra ni àwọn sọ pé yajuzu fil timami ma la yajuzu fil infiradi ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríyà kó pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ nù sọ́láàtì rẹ nígbà tó tò sẹ́yìn imam kò sì bà sọ́láàtì rẹ jẹ́ láwọn nǹkan tó ṣe pé tírú rẹ bá ṣẹlẹ̀ sí ọ nígbà tó ń dá sọ́láàtì ṣe ó bà sọ́láàtì jẹ́ ó kó bá sọ́láàtì bí ó bàjẹ́ ó bá ó ṣe sùjúdù sáhù àmọ́ nítorí pé ẹ̀yìn imam ló wà kò sí wàhálà so ìdí inú tó fi jẹ́ pé fatia nìkan ló kéèké ṣe àti sura ó ń lọ dọ́gba jù náà. Wa alaikum salaam. Amata bá rẹ́ nìkan ọ̀ ọ̀nkà fati àti sùrọ̀ ọgbọ̀n sókè àní takò mo rò pé yé wa àmọ́ kìí ṣe ń tọ́ dọ́gba jù ní ìsìn náà. aleykum salaam. àní sọ sókè àní sọ sókè aláàní sọ sókè kọ́ má disturb ara rẹ̀ gan ọ sọ jẹ́jẹ́ torí pé gbogbo àwọn nǹkan wọn ẹ bó bá ṣe wà láà ṣe. mi n gbọ́ ń tọ̀ mọ́ gbọ́ tèmi náà torí pé ara ń máa ń jẹ́ kárí mi ọwọ́ nu sẹ́nu jàmá a gbọ́dọ̀ máa sọ àwọn sẹ́tàǹsì torí afẹ́ rọ́nà lọ́njọ́ gbẹ̀ndàlùkìyàm sọ̀rọ̀ àwọn ẹni tó fẹ́ ṣàǹṣàǹ lójú wọn wọn ò ní kankan tí wọ́n fún ọ ti Allah máa ṣiṣẹ́ rẹ lọ́jọ́ tí nǹkan wúlò kó bá wúlò fún àmọ́ kékeré ni ẹ̀yin ọmọ kí ó ní tí wọ́n ń wí ní ẹ̀dákun bàbá wà nílé kí ó máa kọ́ wa àmọ́ ní ìsìn òun fi ń sẹ̀sìn ni àṣírí ni láàrin rẹ̀ àti Allah naam aleykum salaam. rárá bíi ti bẹ́ẹ̀ kọ́ ìmáàmù rẹ̀ dáwọ́ lẹ̀ wọ́ sí àyà rẹ̀ òun lọ́ọ́ máa ń tó sùn naam aleykum ìmáàmù rẹ̀ sálámà ẹ̀yọ̀ wọ́ sálámà méjì naam. jẹ́ méjì àbí mẹ́ta wẹ́ẹ́ bí bẹ́ẹ̀ ni. ẹ máa parí sórí wítìrì mẹ́ta tí ìmáàmù ọba ti dìde márùn tí ọba ti dìde mẹ́sàn tí ọba tún dìde mọ́kànlá mo rò pé ahàn torí ká àfẹ́ kọ́ dákẹ́ tí ọba ṣe jalsatul istiraha yẹn kò síṣẹ́ kankan tá a máa ń ṣe nù sọ́lá àti tá a máa ń dákẹ́ à ń fẹ́ kó fíìlì gbogbo àwọn àyè yẹn pẹ̀lú gbólóhùn ìrántí náà torí ẹ̀ tó bá forí kanlẹ̀ tó ní subhana rabbiyal a'la subhana rabbiyal a'la wa bihamdihi o ti wí lẹ́ẹ̀mẹ́ta ìmáàmù òdìdé à subuhun quddusun رب الملائكة والروح سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي ها اسمع سوا دعاء tó fẹ́ ṣe àmọ́ tó bá ti dìde ìdìde yánu kìí ṣe pé màmú ó ti dìde ó tún wá pé ní ti parí àdúrà o naam wa aleykum salaam. rárá o ẹ bùkátà rẹ ẹ bùkátà rẹ ẹ bùkátà rẹ. aleykum salaam. naam. téèyàn bá. ẹ̀yàn máa kọ́ díẹ̀díẹ̀ náà. àkèsè ah, nifaq kèsè sẹ́ǹkan tí irú ètò Sheikh Al-Albani ṣe rárá kèsè nifaq eléyìí ń bẹ́ẹ̀ nú ẹ̀kọ́ àwọn olùmọ̀sólùmọ̀ ẹ̀kọ́ olùmọ̀sólùmọ̀ ẹ̀wọ̀n káwọn olùmọ̀sólùmọ̀ àwọn èèyàn máa ń fẹ́ tàtàrà wọn dá wàhálà lẹ̀ látàyè tó ti pẹ́ ni so olùmọ̀ tó bá gbọ́n kò ní jẹ́ káwọn èèyàn lò wọn láti dá fìtínà lẹ̀ ó jẹ́ sábàbí tọrọ àwọn èèyàn fi máa jọra wọn ni má jẹ́ sábàbí táwọn èèyàn fi máa yapa so Sheikh Al-Albani olùmọ̀ńlá ni èsì sẹni tí máa bẹ̀rù pé torí máa ń bẹ̀rù ẹnìkan ta òmù so ṣùgbọ́n wọn fẹ́ kó jẹ́ pé àwọn ò dá fìtínà lẹ̀ fìtínà tó jẹ́ pé ó lè má tán lẹ́yìn táwọn bá tán kí ni tó dínkù nù mà wọn kò dín nǹkan kan kù tòǹtí pé nǹkan tí wọ́n sọ àwọn fúnra ara wọn ìgbà tí nítawọn làwọn gbọ́ yé làwọn sọ àwọn fúnra wọn tí wọ́n sì ṣe tó tún yapa sí tí wọ́n sọ àwọn fúnra ara wọn yẹn kìí ṣe pé wọ́n ń sọ pé ìgbà táwọn sọ ní táwọn sọ àwọn sì sọ àwọn kò jẹ wọn kò jẹ ṣùgbọ́n wọn fẹ́ dá fìtínà lẹ̀ tó ń ti pé tí wọ́n sọ kò jẹ́ ń tọ́ dọ́gba lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn wò pé ní tí wọ́n sọ àṣìṣe wà ń bẹ nítorí pé wọ́n sọ fún wọn pé ẹ mú ẹnìkan wá tó síwájú yín tó pè ń bí dà nítorí pé gbogbo olùmọ̀ máa ń kọ principle fúnra rẹ̀ Sheikh Al-Albani ní bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọtíra wọ́n ní principle tàwọn oníkàwọn ò ní pè nǹkan kan bídà àfi káwọn ò rí ẹnìkan tó ti síwájú àwọn pè ń bídà rí táwa lọ pé léyìn bídà rí wọ́n rò pé yé wa nítorí pé bí òun ṣe ń yọ ọ́ sóòlù àwọn èèyàn máa yọ ọ́ gbọ́ gbogbo ń tó ń sọ àwọn èèyàn ń kà gbogbo ń tó ń wí àwọn èèyàn ń gbọ́ ok ta lẹni tó síwájú rẹ pé mi kò sí ṣe lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ torí ẹ̀ kìí ṣe pé Sheikh albani wá ṣe ń tó ṣe yẹn a'udhu billah a'udhu billah olùmọ̀ ẹ̀ ṣe mùnáfìkì naam. rárá o kúlọ Allah nìkan bá o ó ka fatiha ó ka kúlí ya ayyuhal kafirun ní raka alákọ̀ọ́kọ́ ní raka ẹlẹ́kejì wàá ké fatiha wàá ké ahad. bọ́sẹ̀ máa sẹ́nu àyàfà àwọn àyà míì tó tún wá pa nàbí máa ń ké naam. salaam. ó súnmọ́ kí ìmáàmù ó ṣe ọwọ́ á súnmọ́ kó ṣe bí correction yẹn ṣe pọ̀ toro le lè jẹ́ pé òun ń kà dáadáa ẹ̀yin lẹ gbọ́ yé dáadáa ó lè jẹ́ pé àtúnṣe tẹ́yìn ṣe ló ṣe déédéé tí ẹ ò ṣe déédéé. ala hal tí sọlá ti bá ti dé níta máa dá wáyé kìí sàsìkò àti dánra o so njẹ́ wàá sọ̀sọ̀ láti dílé kí ó a gbọ́dọ̀ ṣọ́ra fún so irú rẹ̀ ni wọ́n máa correct ẹlòmíràn wọn máa kí ó yẹn gan pè dáadáa so ẹlòmíràn sì máa kí ó pè dáadáa tí máa ń gbọ́ tí ó máa ronú so yóò fẹ́ tún ṣe so gbàmí ó lè gbójo fáìnà wọ́n tún fẹ́ tún ṣe sọláàtì yẹn ó dàbí ìgbà tá à ń ṣeré torí ẹ ẹni tó mọ alukurani ké ni kó máa síwájú bọ́ ọ bá sì máa ké ọwọ́ wọn bá tọ́ bá há dáadáa ni kó máa ké o ò níwèé ẹ̀rí kan tó fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn ọ̀dọ̀ Allah ló ti fẹ́ gbẹ̀san naam aleykum salaam. kìí ṣe gbọ́dọ̀ kìí ṣe gbọ́dọ̀. ايتو جي سنة تانا بي مانكي حديث اقبال نعم هل انو بلوغ المرام حديث اقبال اجاب السيدان نعم عليكم السلام تو سنة تانا بي مانكي نعيد نعم عليكم السلام Elle est forcée là. torí gbogbo eléyìí àtinúwá wọn ń pè tó bá rọ̀ ọ́ Allahu kọ́ ló ní túláàsì kò ṣe ìtọ́rọ̀ ọlọ́run kò sì máa ṣe márùn lójoojúmọ́ ó lóore jù kọ́ má ṣe kankan lọ àbí òye nígbà tẹ́ bá wá ní ẹ fi tipátipá mú kọ́ máa ṣe mọ́kànlá tó bá tàtàrà ṣíṣe mọ́kànlá ńjọ́ méjì pa márààrún tí ń jojúmọ́ ṣé rere lẹ́sẹ̀ àbá burú ọjọ́ bó ti ṣe jẹ́. aleykum salaam. pẹ̀lú tí sunna tọ́ka sí ni pé ọmọ gbọ́n òní dá dúró ọmọ gbọ́n bẹ́ẹ̀ ni hadith Wa'il ibn Hujr sọ à ń bọ̀ wọlé tí ń ṣe ni wọ́n ń gbọ́n ọmọ àká yad'u biha ó fi ń ṣàdùà ìyẹn ni kí ṣíṣe báyìí gan bí ìgbà téèyàn tẹ́wọ́ téèyàn ń ṣàdùà lórí tashahhud náà. ṣé ń bẹ́ẹ̀ nù. ẹ ní ṣàdùà lé Israel lórí torí tẹ bá ṣàdùà lé Israel lórí anabi Yakub lẹ́ náà abẹ́ẹ̀ mẹ́rin ti ń jẹ́ Israel ni Israel ọ̀nà nàbì Yaqub àwọn Yahudi àwọn Yahudi àwọn ilẹ̀ lè máa ṣàdúrà lé lórí kìí ṣe Israel Israel anabi Yaqub ni inú àṣejù àríkúndá àṣebóró wọn ni wọ́n fi sọ kọ́ńtìrì wọn ní Israel naam. Aleykum salaam. dé àsìkò tàṣàwò yẹn àwọn máa ń mú tẹ́síbì wọn máa ń ga náà máa bàbá tí a lè ṣe sọ́ra lẹ́nu. ẹ àkọ́kọ́ náà ẹ oògùn àìmọ̀ náà níbèrè ẹ bí léèrè tẹ̀síwá àkìlẹ̀ ń fà bàbá imam tẹ̀síwá <laughs> abẹ́ẹ̀ ni lè béèrè <laughs> tẹ̀síwá àkìlẹ̀ ń fà ń bi so irọ́ lásán. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك